إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ادعوكم ولون وبا ìkẹ́ọlọ́run ọ̀dá ọlọ́run fún iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ajá nàbí àwọn sàhábà rẹ̀ pátá ọlọ́mbà àtẹ̀yọ́nù rẹ̀ fún wa ní tẹ̀síwájú nípa àwọn orígun mara àwọn tí ń bẹ fún Islam èyí tí a bi àwọn ọmọ wa kan léèrè sí níjẹjọ lórí tí ó rọ̀ mọ́ àwọn ẹ̀rí tí ń bẹ fún orígun kọ̀ọ̀kan nínú àwọn orígun àrùn tí ó gbé islam dúró bàbá pé nǹkan ní orígun ó túmọ̀ sí wípé kí nǹkan yẹn jẹ́ orígun fún nígbàtí orígun yẹn náà bá ní àlàáfíà bórígun lé bá ti wó ilé ò ní àlàáfíà má nínú orígun márààrún islam yìí bí wọ́n bá dúó déédé islam èèyàn náà kò dúó déédé bí orígun islam márààrún yìí bá ti ní àlàáfíà sí lára kó wá bẹ́ẹ̀ náà ni àlàáfíà islam náà rẹ̀ ti ní àlàáfíà sí mara márààrún tí ń bẹ fún islam yíò bá ti ní àlàáfíà lọ́dọ̀ èèyàn islam èèyàn ní ìgbà torí pé islam yẹn náà rèé kò pé orígun àkọ́kọ́ nínú márààrún yìí o ni ṣahádàtù allá ìlàhà illallah pé kò sí ọba tó lẹ́tọ̀ọ́ وأن محمد رسول الله كذي جادي كان محمد صلى الله عليه وسلم وجيشي الله وباني أريد في لي مولى من القرآن أقوى شو لونتا tó fi yé wa wípé àkọ́kọ́ ìjẹ́ mùsùlùmí èèyàn òní kó jẹ́rìí wípé kò sẹ́ni tó yẹ ká sìn tójú àgbà ọ̀hùn lọ nínú ẹni ayé àkọ́kọ́ tí sheikh rahimahullah ta'ala takọ́mú wa nínú tíra wọn yìí eléyìí náà asọ́ ní jẹjọ شهد الله أنه لا إله wa ulul والملائكة qa'iman bil قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم àti bẹ̀rẹ̀ ayà yìí àti parí rẹ̀ ọlọ́run ṣe fìrìnlẹ̀ wípé kò sẹ́ni tó yẹ ká fún tó ju Allahu lọ àwọn méjì nínú ẹ̀dá tọ́lọ̀ lọ́lọ́run fẹ́ràn jù àwọn méjèèjì yẹn sì ló kó sínú tó fi gbogbo ẹ̀dá tọ́lọ̀ lẹ́dàá àwọn méjì ló bá bàrà jù níwájú ẹni àkọ́kọ́ nù wọn àwọn màláíkà ẹni kejì làwọn olùmẹ̀ẹ̀sìn àwọn olùmẹ̀ẹ̀sìn yìí tí wọ́n gbé mímọ̀ ẹ̀sìn ọlọ́run bá lọ́wọ́ àwọn náà wá nípele nípele nípele síra wọn àwọn tí wọ́n bẹ nípele àkọ́kọ́ nínú àwọn onímọ̀ ẹ̀sìn náà ni àwọn ànábì ọlọ́run pàtàkì jùlọ àbúrúsọ̀rọ̀ minhum àwọn òjíṣẹ́ ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run tó ń gbọ́lá fún wọn ju àwọn ànábì tí wọ́n ṣe òjíṣẹ́ lọ bó ṣe já sí pé àwọn ànábì náà tí wọ́n ṣe òjíṣẹ́ ọlọ́run tó ń gbọ́lá fún wọn sókè ju àwọn tí wọ́n ṣe ànábì lọ tó ń jọmọ lẹ́yìn ànábì lẹ́yìn àwọn wọ̀nyí ó wá kó al àwọn àfáìsìn àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run bẹ́yàn bá wọ́n lóun jẹ́ àfà nínú Islam tí ò bá rógún àwọn ànábì ọlọ́run ọba jẹ́ bá bá ń sàfitì jáfà sí lára àbòsí là ń fi fún à ń sàbòsí fún ibi sẹ́ǹsì wípé tí ò wọ́ọ̀s là ìgbà míì a máa ń sàbòsí tá a fi a sì máa ń sàbòsí tá a fi ìsàbòsí gbéèyàn lẹ́yìn ní kí ẹ pẹni tó gún ò sí lọ́dọ̀ rẹ̀ kẹ́kù láfa àtẹni tí ń lógún ànábì ń lé ogún tànábì fi ilẹ̀ lòun náà ń pèrò sí ní pewé sí ní bomi gbogbo kò ní sẹ̀mí ayé ẹ̀ tó fi ń sẹ̀mí tó tayọ ìdáàbòbò gún lọ rí láfàá kó wá ṣe pẹ́ ní pépè lọ bí ẹbọ lẹ́mọ̀ wá pè láfà àbòsí ń jẹ́ pé ń fi àbòsí gbè lẹ́yìn nìyẹn lè ánà alùlẹ́mẹ́ hum ashabu hamalati da'wa alambiya àwọn ànábí ọlọ́run tí wọ́n fi ilẹ̀ ní legacy àwọn tí wọ́n preserve ẹ̀ tí wọ́n promote ẹ̀ tí wọ́n dáàbò wò láwọn àpá náà nígbà tọ́lọ̀ ní àwọn tó tún pè jẹ́rìí lórí pé òun nìkan ní kásìn tàbá ti mú àwọn ànábì ọlọ́run tí wọ́n jẹ́ àfáàpìlẹ̀ fún mímọ́ ẹ̀sìn ó wá kù àwọn ẹni tó tẹ̀lé wọn nínú àwọn ọmọlẹ́yìn wọn ọmọlẹ́yìn gbogbo àwọn yìí jẹ́ irú àkọ́mọ́ tó wá jẹ́ àfà ní ìjọ ànábì yẹn ọlọ́run fáwọn náà jẹ́rìí torí pé àfà àtọ́lọ́run yìí ṣe ẹbọ àfà àtọ́lọ́run tàwọ̀fíìdì gbé lọ́wọ́ sì máa ja ẹbọ àtàwọn ẹlẹ́bọ lógun bó ṣe pé àwọn ànábì ọlọ́run tí wọ́n ti ré kọjá náà ni wọ́n jà lógun ní rí òdodo láyé kó wà fẹ́ńlì sáwọn tẹ́bá ti rẹ́ tí ń pera rẹ̀ kóun jẹ́ṣẹ́ ọlọ́run tó sì pé òun àtàwọn ẹlẹ́bọ náà ni wọ́n jọ ń fi kùú lukùn tọ́jọ́ ń sèṣẹ̀ mí ẹ mọ̀ wípé yusọ́nàfù máa ahùn á ẹ̀ náà pẹ̀lú wọn náà ni torí wípé bí òrí bá ti jọra wọn náà àti papọ̀ ó jọra wọn bá ti jọra wọn àti papọ̀ ó ṣe kí ni yóò jọra wọn yóò tun ni alafiya pupo a oro yi ni alafiya a o lara fiya ki loro naa won ni a ni pinta aja kiki ko kalimamu ka wa aja ko wa kalimamu a a enyi lẹ̀yìn ń pè ní lèmọ́mù ara wọn ni bóò náà lèmọ́mù ní ó ti wá pẹ́ran léyá títí tí wà náà bá mú lọ sílé abọ́ rẹ̀ kò jọra wọn hmm? kò sí kí ni kò jọra wọn sàánfà tí wọ́n jẹ́ olólè èlù ọlọ́run fi wọ́n jẹ́rìí wípé a kò sẹ́nibodì tá a máa ń jọ́sìn fún Ali rahmatullah wọ́n ni wà la ma'buda bihaqqin illa Allah nílò tọ́lódodo kò sẹ́ni tó ní wọ́ọ̀sì kájọ́sì fún àfi ọlọ́run wọ́n ní la ilaha nafiyan jami'a ma yu'badu min dunillah ogbólóhùn la ilaha tó bá jáde lẹ́nu mùsùlùmí in tó fi ń rinlẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba tó dá ní wípé gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn Allah kò ní bá wọn sí má gbogbo táwọn èèyàn ń gbára lé lẹ́yìn Allah òun já wọ́n díẹ̀ ìdáwójíje léegun ni oòrùn ní nǹkan kan ọdún àjọṣe àjọbọ aládàbọ tó bá ti lè ní láìláha ó ti dèèwọ̀ fún kó tó bá wọn kópa ń bẹ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ yóò sáà ní kankan tí ó sì nígbà tí ò bá sí àwọn kankan tẹ́lẹ̀ tí ó wà gbé ìbádà yẹ fún illa Allah kò jẹ́ níbi eégún kò jẹ́ níbi orò yóò sọ́dún léyá kò bá wọn bẹ́já sógùn kò bá wọn ń ṣe kò bí léyá bá dé tó bá rú ẹran léyá yóò pẹ̀ran léyá fọ́lọ́hun kọ́wà tọ́lọ́run bá fún ní àlàáfíà àpò nínú àwọn nǹkan tí ń sìn inú ilé bí ewúrẹ́ bí àgbò bí ẹdìyẹ ó lè mọ̀ọ́mọ̀ ń jọ́kan kó ní ẹ̀yin ọmọ ẹmẹ́dìyẹ kan wa mo fẹ́ pa ká jẹ ká sin lọ́hùn báwọn tọ̀hún ló sì láwọn fẹ́ pajá láwọn ó jẹ tẹ̀gbẹ́ ìlànà méjèèjì ṣe kíni ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ìjọ tí mùsùlùmí bá ti ń dóńdó wípé la ilaha illallah dàrú mọ́ lọ́wọ́ ni o ó ti ní confusion ṣubú àti débá illallah musbitan al-ibadata lillahi wahdahu la sharika lah fi ibadatihi kama annahu laysa lahu sharikun fi mulkihi hmm? musulumi ododo ń gbàgbà ti ń sọ wípé illa Allah ó túnmọ̀ sí pé ìjọsìn tí ó gbé fún gbogbo àwọn nǹkan mìí tí wọ́n ń bọ lẹ́yìn ọlọ́run ó ti gbé fọ́lọ́run ọba ọba tí ò ní orogún níbi iṣẹ́ ìjọsìn tá à ń ṣe fún gẹ́gẹ́ bí ó ṣe ní orogún nínú kingdom ẹ̀ níbi ìjọlọ́run rẹ̀ bójú ṣe ń rí lákòókò yìí ọ̀gìnìtì ń bẹ ń ta òtútù ń bẹ ń ta afẹ́rẹ́ ń bẹ ń ta tààlà anábì tó ṣe bẹ́ẹ̀ anábì Isa anábì Musa anábì Muhammad ala nabiyyina wa alayhim afdalu salati wa azza taslim ó kẹni tọ́lọ̀ kọ́kọ́ kò mọ̀ nǹkan kan nípa ìtọ́ ọlọ́run ilẹ̀ ayé ṣékù kan ní sójò báyìí mọ̀kọ́dámù kan ní khalifa kan ní kò sí sáyẹ́ntìsì kan ní nù físíkì kẹ́mísírì báyọ̀lójì <laughs> ẹ̀bàọ́lọ́jì nìyẹn <laughs> kò sí ta ló ló wá ayé ọ̀hún ta ayé ọ̀hún tí ń ṣe kúrukúrú tí ṣe gbogbo rẹ̀ bẹ́ẹ̀ Allah tó wá abálà káyè mú ó wá sí pé ẹni tọ́lọ̀ ń serú ilé lórí tí ó sì lè dá ìrìn sí lábẹ́ lámà wá sí lọ́lọ́run sọ pé kò sẹ́ni tó torí pé n tí ń sìn lẹ́yìn ọlọ́run bá yẹn ẹ̀dá kan náà lẹ́jọ jẹ́ kódò tún dá wájú ọlọ́run yẹn lọ torí pé èsù ló sábà bẹ́ nǹkan yẹn tán fi ń pè lálágbára ìwọ rèé òye sẹ́ni èsù òun kírun hmm? ọlọ́ọ̀bọ̀ ní orogún bó bá ti pín ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ láyé méjèèjì lafasada ta àti sánmà àti ilẹ̀ ìbá ti bàjẹ́ torígbà ọlọ́run ti ń bẹ lórí ilẹ̀ tí bá ń pé mi fẹ́ kí òjò rọ̀ ọlọ́run tó kí òun fẹ́ rọ nínú fẹ́ rọ̀jò ara ò ní rọkùnkùn ní rádìí àwọn tí ń gbé sánmà ara ò ní rọkùnkùn ní rádìí àwọn tí ń gbé lórí ilẹ̀ رفوا قدان يلقي فسبحان الله رب العرش عما يصفون tani nínú alágbára ayé tani nínú onímọ̀ ayé tani nínú olóyè ayé tó lè gbérú ètò yìí kalẹ̀ kó sì mọ́ dàrú mọ́ lọ́wọ́ wọ́n náà wo sánmà halittarọ̀ ní ìfòtò earthquake lẹ́mọ̀ ń gbọ́ ìwọlẹ́fẹ́ wá fún sánmà ẹ̀yẹrẹ èbó ẹ̀kì kó èkì ìwọ́n ti sánmà kò sí èbó rẹ̀ tí bá ń bẹ ni ó ti wá fún ẹ̀dá ń lọ àwọn ìdílé èbó kí ó làwọn earthquake àbí ilẹ̀ èrí ẹbá wá ti sánmà heaven quake àbí sky quake ìwọlẹ́kùn kú ara o tó wá wọnú ọ̀gbẹ́lẹ̀ tí sánmà ó wá rẹwà gbogbo àwọn ara yóò wá jáde tẹ́tẹ́tẹ́ sánmà wá rẹwà tani darí rẹ̀ ni ó ti wá fọ ọlọ́run lẹ́yìn ọlọ́run yóò ti wá fi tó wá wò wípé bó ti ní agbára tó dá sánmà yìí tó dálẹ̀ yìí kò lágbára tí dàmú ẹ̀ láti ẹ̀ ó nínú òye kan kò sì wà insultive torí pé àwọn ẹni eré ti sin lọ́hun àwọn ẹni eré mọ̀rírì ọlọ́hun àmọ́ wà insultive fún wọn tó ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́hun gbígbà kó fira rẹ̀ wọ́lẹ̀ yìí إن أمسكهما من أحد من بعدي إنه كان حليما غفورا sánmà yìí في ò fi jábọ́ ọlọ́run ti mú ni ilẹ̀ yìí tó ti pàpàrí bó ṣe ń rí ọlọ́run fojú tó ní bọ́lọ̀ bá ní kí sánmà òun yàbọ́lẹ̀ kí gbogbo lẹ̀ máa rí tàlẹ́ntí ó gbámú lẹ́yìn ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí àti ká gbìyànjú ká fojú tó pé Allah subhanahu wa ta'ala ó nìkan lọ́ba tá ma ń jọ́sìn fún tá bá ti gbà wípé náà ló dá sẹ́mà ló dálẹ̀ ló dági oko ló dá gbogbo rẹ̀ àmọ́kò ní síyàn sípò ní sí yọ́yàn pò nínú rùbùbíyà ọlọ́run ọba ni ó ní sèjẹ́ ẹ̀mọ́ ẹ̀dá tẹ́lẹ̀ bá ilé yé wa agbọ́dùgbà wípò nìkan náà ló lẹ́tọ̀ọ́ sí kásùn náà ìbéèrè kan wáyé ìjẹ́ gbogbo ẹni tí ìdọ́lọ́run ọba ma bá ti dàrú mọ́ lójú ìjẹ́ híyà rẹ̀ náà ní dàrú ẹni tí ó dáhùn yẹn táwọn ní ẹni tó já sí wípé bọ́lọ̀un gan ṣe ń jọ́lọ́run bó ṣe dáa tí ń darí ayé ìjẹ́ automatically irú ẹni bẹ́ ẹgbẹ́ náà ìjẹ́ kò ní gbéwọ̀ ọlọ́run fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ṣé bẹ́ẹ̀ ní àbíbẹ̀ kọ́ tòkùsẹ́ tí ó jẹ́gùn mọ́ alhamdulillah wà láti bóyí tí máa pàjẹ̀bùn jazakumullahu khaira òní sàní nígbàtí ó ti sí tíra rẹ̀ <laughs> barakallahu fikum mathematically tíyàn bá lè mọ one plus one tí ó jẹ́ two eléyìí ó yìí ẹni ọlọ́run bá ti dàrú mọ́ lọ́wọ́ ìlú yíya náà ó ṣe kí ni ló dàrú ẹni ń gbà fáyé ń ní kó nìkan practically ó gbà pé ńlá màálù ń léhun kankan kò nínú fíìmù tó wò fíìmù ẹbọ nǹkan kan náà lówó kó tó lọ sùn ó wá ní mọ́lódún lè lójú oorun ìyí ń pàpà mà pé tó ń wò lójú ayé lòfin lánàá ojú ìjì kódò lọ mọ́sálásí lọ kásùn bá àmọ́ díráyà tó bá yẹn báyìí yóò délé so ìgbà tí ìṣe ọlọ́run ọba agbára rẹ̀ tó fi hàn wá nínú àwọn ẹ̀dá tó dá nígbò bá ti dàrú mọ́yàn lójú automatically ẹni tí ò tọ́lọ́ náà ni yóò mọ̀ pè ara rẹ̀ yóò wá ṣe ẹni tọ́rọ̀ ọba òye tó tó fẹ́ dáwọ́ lé nǹkan tó lọ ń fi bóò ní nǹkan ó ṣe yé bí ó ti lọ tó wá lọ ń bi ẹni tí ó mọ̀ ń parẹ̀ léèrè torí bí tó ń torí bọ̀ tó ń lọ yẹn ní tí ó ṣẹlẹ̀ fáwọn náà náà bẹ lọ́dọ̀ ń bí ta bá lẹ́nu àwọn àgbàlagbà tí wọ́n ní tàfíìdì lára kódà bí kéwò tó nǹkan àgbọ́yé wọ́n ju kéwò wọn lọ tó ní wọ́n rí àwọn àfáà dáadáa tán bá ló gbà wọ́n ní àìmọ́mọ́ tí ó ṣẹlẹ̀ ní bàbá aláwo ní bàbá onífàṣẹ ń dífà ọ̀rọ̀ àìmọ́mọ́ tí ó ṣẹlẹ̀ ní bàbá onífàṣẹ ń dífà ọ̀rọ̀ kó mọ́dà research ló ń ṣe research

tó kù advert tó kù kí la pé ìpolówó ọjà làgúnmú owó ẹni tí ò ní pàkọ́ ara rẹ̀ tó kù mọ ogun tí ó tẹ̀lẹ̀ sí ìyàtà so tí rùgbù bí a bá ti wọ́ olùyíyà ní oṣù kí ni yóò ní iṣu ní ìlọ́dọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ bá lẹ ní sọ̀rọ̀ láwọn àfáà òótọ́ tẹ́fẹ́ fún yàn ẹkọ́ ṣe fẹ́ wípé ẹni tẹ́ ní kó pè yẹn tí ń jọ náà ọba yẹn tó gbàgbọ́ náà tí ò bá gbọ́ náà ọba yẹn gbọ́ àdúrà tẹ́ fún yẹn kò ní ṣe o olóò níṣòro olóò níṣòro ẹni lọ́mọ sàdúrà báyìí lọ́mọ sàdúrà báyìí ọlọ́run tẹ́ ní kó pè kò ní ṣe ó dìgbà tá a bá tó rí ṣẹ́ṣe ní mentality àwọn èèyàn ideology wọn tó so mọ́ ọba adẹ́dà tó dá wọn nígbà náà láti sọ wípé ọlọ́run bá ní ẹsẹ̀ báyìí tí wọ́n sì máa so nǹkan yẹn náà ló kọjú àwọn èèyàn débi kálò òfin ọlọ́run ìgbà tó náà ọ̀rọ̀ láàrin lọ́kọ láya ń ṣẹlẹ̀ wọn ni wá dá sí wà ní qala Allah ta'ala ọba àlékẹ́ ọlásọ wà ní khiftum shiqaqa baynihima wọ́n jò ṣe wá àṣítán afá tó ní kún lákàáyì lórí ọmọ pọ̀ láwùjọ wá láti ní gbogbo ẹni bá ń pariwo ṣeríà ṣeríà ṣeríà ìjọba ẹ̀sìn ìjọba ẹ̀sìn òfin ẹ̀sìn òfin ẹ̀sìn bẹ́ẹ̀ bá ṣe ṣẹ́ lára ọkàn àwọn èèyàn kọlọ́n tó ní òfin ẹ̀sìn yẹn yé wọn ẹ̀sáré lásán ni ọ̀ torí pẹ́ni tí èyàn mọ́ pa rẹ̀ yóò ṣe wá sófin kan fún ẹ̀kí èyàn gbàgbọ́ èyàn nílò ìntàwọn sọ yìí kìí sílẹ̀ Yorùbá lóbi sí pé gbogbo àwọn ànábì ọlọ́run bí wọ́n ti pọ̀ tó ń tọ́nà ní kẹ́kọ́ wá sí láyé kìí ṣe ṣìríà ṣìríà ṣìríà ẹ̀kọ́ tú àkíńdà àwọn èèyàn ṣe náà ìgbàgbọ́ àwọn èèyàn sọ́lọ̀ ọba tó ní ṣìríà yẹn ẹ̀kọ́ tún ṣe tẹ́ bá ti ṣe ẹ ti fún ọkàn wọn ní fatility kalẹ̀ láti lè rí sí fún tí tó fi ẹ̀sìn yẹn tọ́kàn wọn ò bá ti mọ́sọ́ba adẹ́dà tó dá wọn kò sófin tẹ́ẹ̀pọ̀ lọ́wọ́ bá yẹn ṣe tí wọ́n gbà wọlé al-imam rahimahullah ta'ala wọ́n tún wá ṣàlàyé la ilaha illallah wọ́n ṣàlàyé rẹ̀ síwájú wọ́n ni wa tafsiruha alladhi yuwaddihuha qawluhu ta'ala wọ́n ni gbólóhùn ṣahádàtù an la ilaha illallah àlàyé rẹ̀ bẹ́ẹ̀tì gbọ́ yí tó kílẹ̀ sí yí dáadáa إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون اللهم با مسا ìjẹ́kọ̀ rẹ máa yé wa sí wọ́n jù dáa rúmọ wa lójú ṣahádàtù an la tí sheik rahimahullah ta'ala tánmọ̀ ẹ̀rí àkọ́kọ́ wá fún nínú sóòtò alimoran ipé ṣahidallahu annahu la ilaha illahu dé parí ẹ̀ wọ́n fẹ́ mú practical example ànábì ọlọ́run bá kan wá láwọn ànábì tọ́lọ̀ bá rán níṣẹ́ tó pé ìṣẹ̀mí ayé ẹ̀ ó ìtàn rẹ̀ yé wa kò sí ọmọ kan nílẹ̀ Yorùbá ní mùsùlùmí tó bá sún métílé ẹ̀sìn kó dàbí òlọlé kí ó ti bá ń gbọ́ wà sí àwọn ti mọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan nípa Ibrahim alayhi na'am gbogbo ẹni sọ wípé òun ẹ̀sìn sánmà bóyá yẹ̀húdí àbí Nasara àbáwà mùsùlùmí lálẹ́mọ́fẹ́ ní ìyapa inú lé lórí ṣùgbọ́n ní gbogbo wá kò lórí nùbúwà náà Ibrahim alayhi salatu wassalam ìgbàtà ń bẹ kéèkéé ní skul missionary ta lọ kódà bàbá ń kọ́ báíbù wọ́n ni Abrahamu àpẹẹrẹ ìgbàgbọ́ Abrahamu <laughs> àpẹẹrẹ kíni ìgbàgbọ́ kò sí gbogbo ẹlẹ́sìn sánmọ̀ kan láyé tí ò dúpájú sẹ́ẹ̀lẹ̀ fún anábì Ibrahim alẹ́sọ́dá tó sára ẹ̀rẹ̀ dákọ̀ aná Muhammad kan máa kùn wọ́n tẹ̀ ń kùn ní àwọn Yẹ̀húdí bẹ́ẹ̀ dákọ̀ ẹ́sá létí wọn ìpè ni wọ́n máa sẹ́ torí pé Yẹ̀húdí ló burú jù lẹ́dà láyé léèyàn àmọ́ gbogbo àwọn wọ̀nyí náà wọ́n gbà wípé anábì Ibrahim àkànlọ̀ síkọ́n ayò ọlọ́run ọba ni àwa wá mọ rírì rẹ̀ jà wọn lọ torí pé àrọmọbọ́mọ tiẹ̀ lànà bí ìkẹyìn tọ́lọ́run fi kó ayi ayé lẹ́sẹ̀ àbí bàbá lànà Muhammadu níta ni Ibrahim ló fi sọ ọmọ rẹ̀ yẹn ní Ibrahim ngbòdójọ́ kejì tí bí ó ni wúlìdàlánà ha فسميته اسم جدي إبراهيم أو كما قال صلى الله عليه وسلم أن وبي وما كونك لانتي لانتي فوا لورو أنا مجوي موسي صني إبراهيم olùkọ́ bàbá bàbá mi bàbá àgbà anábì Ibrahim kò sọ ní Abdullah torí pé Abdullah kana mushrika kò sọ́nà mutọ́lẹ̀ torí pé kana ó wá padà sọ́dọ̀ bàbá àpilẹ̀ tó jẹ́ mùsùlùmí àfáà fi sọ pé kò sí tó burú kó bímọ kó sọ lóko àbá rẹ kó bàbá àbá rẹ kó bímọ sọ lóko ọ̀yà ìyá rẹ kò sí tó burú lókùn àtàbá ti jẹ́ kí ni tọ́mà ti jẹ́ kí ni muslim anábí ibrahim yìí allah subhanahu wa wa muhammad sallallahu alaihi wasallam ṣe rántí ìgbà tí ibrahim sọ fún bàbá rẹ̀ ibrahim ridwan àbá ibrahim kí lókọ rẹ̀ aha azar barakallahu fi وإذ قال لا جيدا يا غلام ó wà dọ̀kẹ́rẹ́ bó ṣe lóun ṣe súnà tó ìyá rẹ̀ ò dá nǹkan mànú ẹ̀sìn bàbá ò dá nǹkan mànú ẹ̀sìn ó sì fẹ́ lára wọn ni ò torí pé wọ́n láwùjá ìdàgínlẹ̀ ló já kìyàmà ó sì tẹ́ jẹ́jẹ́ pẹ̀lú wọn bí Ibrahim náà sì tẹ́ jẹ́jẹ́ pẹ̀lú bàbá ẹ̀ torí pé ìgbàgbọ́ tí wọ́n ti ń ṣe ṣáájú kí wọ́n tó bí wọ àdíọ́kàn tí wọ́n ti gbé lọ́wọ́ kan tó gbogbo àwọn tó ń jẹ́gbọ́n rẹ̀ wọ́n ti lè lo bí 30 40 50 60 years nínú ẹ̀ o lè rí gbogbo tó bá kù díẹ̀ káàtó ní gbàgbọ́ yẹn o lè rí gbọ̀ndànù láàrin ọjọ́ mẹ́ta má dà láàrẹ ìwọ tó jọ mọ́ súnà tó fi yá àti bàbá lẹ̀ tó mọ rí wọn lẹ́ẹ̀kan lọ́dún gbà léyá <laughs> ah, alájà ẹ pàpà ń ṣe lè náà ìwọ ọmọ náà tó sọ fún wọn tó sọ fún wọn àwọn oṣù náà tó sọ fún mi ní àwọn àfá àti wa náà sọ ilé ìfún wa àwọn láti mọ́ tẹ̀lé tí wọ́n sọ kankan ní bẹ́ẹ̀ jọ ọ̀rọ̀ lálùkìyà mọ́ nìyẹn tọ́lọ̀ ń fi oore súnà pọn lé tó sì ń wò bí rẹ nínú ṣíríkù nínú bídíà tó bí wọ́n ti le jù wọn ò ní ṣe sọ fún ó mọ̀ sọ fún wọn náà ní ìjọ tí wọ́n kẹjú mọ́ ìjọ tí wọ́n tún rẹ́rìn ìjọ ó sì sin wọn àti tí wọ́n fẹ́ kó ṣe inú iṣẹ́ àti èyí tí wọ́n fẹ́ kó ṣe <laughs> ó sòṣèlú <laughs> mùsùlùmí kò bá wọn ṣe nìyẹn àbí kò tún dá ní àfá ah, mi jí sọ̀rọ̀ náà ẹ̀yẹn tó tún lọ pé kò dá o <laughs> yóò tí wá fẹ́ di kíni bí ìsọnù ẹmú kàn ní mo ti mọ̀ náà ń gbò tí ń ṣe tó ń ṣe ó fẹ́ sọ fún mi pé kò dá kò fún dàbí tọ́ ẹ̀yẹn ọlọ́run ṣàánú wa jọ tí wọ́n bínú jọ tí wọ́n kóró jọ tí wọ́n sọ pé ah títí ẹ̀yí gan le

nínú ìlú tá a wà ní gbogbo tẹ́ ẹ bá ń sìn lẹ́yìn ọlọ́run mo bọ́pà mi mo bẹ́sẹ̀ mi kò ń fi hàn mọ́tọ̀gbọ́n àlàyé ọ̀rọ̀ ni nígbà tó lóòun sin àwọn ìkẹyẹ mọ́ yóò sáà sin kankan ó wá ní illa na fatarani fa innahu sayhadi àyàfẹ́ni tó dá mi torípò náà yóò máa mi ayé ìlàlẹ́bì kọ̀lákọ̀ ní fa innahu sayahdi tí ó tí ń bá ní mi bá yín sí àwọn òsá yín mọ́ àwọn ẹbọ yín mọ́ kò túnmọ̀ sí pèmí ìṣẹ́lẹ́sìn o ṣùgbọ́n ta ni mò ń sìn ọlọ́run tó dé mi àti yín ni mò ń sìn olúwa ló sì tó sìn ọlọ́run tó sìn gbogbo kan mi lẹ́yìn Allah kò yá sẹ̀wọ̀n o Ọlọ́run nìkan mú ló tó sìn lóbi tí wípé nínú ẹ̀kọ́ kẹrọ art lọ́dọ̀ àwọn àfà tó bá ń ké níwájú àfà rẹ tó ti tẹ̀sìmír tó jẹ́ àfà tó gbọ́ àgbọ́yé àkídà dáadáa آية وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون تبدو ججبي الوقوف على رؤوس الآية ẹ̀kọ́ ká dó níbi tí àyà bá parí sí tí ìtumọ̀ àyà yẹn bá so máyà tó tẹ̀lé ó padà wá sẹ́yìn ó wà so mara wọn kí ìtumọ̀ yẹn lè ṣe kí ni kó lè ní istiqama kó lè dúó ó wà ní illa alladhi fatarani fa innahu innani bara'un mimma ta'buduna illa alladhi fatarani fa innahu sayahin so tiye hmm kitu manyele torí pé ìtumọ̀ ayà àkọ́kọ́ yẹn so mọ́ ìtumọ̀ ayà tó wá lẹ́yìn ẹ̀ kátúmúrò ẹ̀ náà wà nínú Suratul Ma'aruf nígbà tí Ọlọ́run bá ń sàlàyé aburú tí ń bẹ fáwọn tí wọ́n ń kírun jàǹbá kù tí wọ́n kí n bí à ń sòrún mọ́ra wọn bí àjà ìlà máa lásàrì bí jẹun ọjọ́ mẹ́ta mọ́ra wọn bí gbogbo ẹ̀ náà ní akídá akídá ọlọ́sà tó papọ̀ mọ́ra mẹ́ni rí àwọn ẹni rí ọlọ́run ló mẹ́ntínsìn

alladhina hum an salatihim so tó bá jẹ́ imam tó ní ma bá ti ń ka Qur'anu dáadáa fawailul lil musallin ó kàn ní gbé bẹ́ẹ̀ náà pé alladhina hum an salatihim sahun ó padà ní fawailul lil musallin lil musallin alladhina an salatihim so tó bá ti ní òsìn kan ní ìmá àbíkò gbé iṣẹ́ ìjọ́sìn ẹ̀kọ́ gbé fún Allah náà ni ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ma ń jáde lẹ́nu àwọn ìyá wa àwọn bàbá wa kọ̀ọ̀kan wọ́n mọ̀ sọ wípé súnmọ́lọ́hun súnmọ́lọ́hun olóòtẹ́tẹ̀sù òtún ní ṣetọ́lọ́hun máa kan bẹ̀bẹ̀ mùsùlùmí náà ni kèé kírun tó bá wọ́n fẹ́ sin fún òun yìí gbà tó nù gbà sáwọn nǹkan yẹn òun lágbára ọlọ́run tó wá lágbára ń tọ́tò ẹni tó kàkù sí náà nìyẹn ah, ah, ah, ìyẹn gẹ́gẹ́ ló lágbára jù ó lè lò tẹ̀mí láyé kó mọ́ sí èèyàn kan tẹ́mi rẹ̀ ó so mọ́ àdámọ́mọ́ ẹ̀dá ni tààlùkù tọ́bá í natural attachment natural attachment ó ní sídà kò ní natural attachment mọ́ọ̀sà agboolé yín ní tí wọ́n ń bọ nínú ìlú yín òkè tí wọ́n wárí fún ìlú yín tó bá ti ní natural attachment mọ́ nǹkan yẹn ó ní mọ́ lọ́wọ́ bá tó dáwọn nǹkan so ó ṣe tèsù ó ṣe tọ́lọ́ ìkan ló dẹnu méjèèjì èdè mùsùlùmí sì gbọ́dọ̀ sí oníkọ́kàn rẹ̀ súnmọ́ bá dẹ́dà tó dá ogun nǹkan ọlọ́wọ́ ní waja'alaha kalimatan baqiyah fi aqibih ó gbólóhùn la ilaha illallah tí Ibrahim ń jagun fún tó dedikéjì gbogbo ilé ayé ẹ̀ fún yẹn ìtàn gbogbo ṣe lùsẹ̀mí ayé ọlọ́run ní àwa sẹ́kù kò séèyàn kan tí sọ̀tá náà Ibrahim alayhisalaam illa mushrikan mulhida àfẹlẹ́bọ̀ hàn aláwọn Yahudi gan gbà wípé bàbá àwọn ni nàṣọ́rọ́ gan gbà wípé nàṣọ́rọ́ ní Ibrahim tí wọ́n fẹ́ràn rẹ̀ dí lọ́ọ̀fin ni ẹ má dàpapọ̀ ó tún wá ní innal ladhina ayà tó wá lẹ́yìn rẹ̀ inna awla an-nasi bi Ibrahim lal-ladhina ittaba'uhu wa hadha nabiyyu wal-ladhina amanu wallahu waliyyul muttaqin ẹgbọ́nà ṣe ah, ṣùgbọ́n mú tí ṣe ẹni tó ti kú mọ́ tó á sẹ́sẹ̀ nìkan sí pẹ̀láyé ni nọ̀sọ́rọ̀ sọ pé abrahamu òun náà ni pẹ̀lú òun náà ni nàṣọ́rọ̀ ní abrahamu náà ẹmọ́ dàpapọ̀ ma kánà ibrahim yahudiya ibrahim yìí kìí yahudi o wàlá nàṣọ́rọ̀níyà kìí ṣe hanifu ni ẹni tí ò ṣẹbọ rí ń jẹ́ hanifu tó bá ń jẹ́ hanifa àbú ń jẹ́ hanifu ìtumọ̀ rẹ̀ ní wípé ò gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́bọ ó kọ́ dáadáa ní ó wá kú bó ṣe láti kéèkéé tó rú pàdé ọlọ́m̀bẹ Abdullah abudu ti ń gbégún abudu ti ń wà mú gbóògbàlẹ̀

ó sì ń já búdù ara ò Abdullahi tí ń ti ṣubú yìí dé tó tún ní ògún ọkọ́ adédín ọkọ́ òrúkọ́ adédín adédín ọkọ́ tó fi rolẹ̀ tó ya dànù lóko ó tún wá sọdọ́lúwa ó tún wá ń ṣe tùẹ̀tù ẹ̀ ṣe kí n jáde àbí mọ́ jáde adédín ọkọ́ ló wá ń tọ́pọ̀ yóò lóyún lẹ́yà ṣùgbà tó ń bi ya lóko ẹ̀ẹ́dẹ́ ah, yóò dá owó búyàn kú o tó bá sọ̀rọ̀ gidi wọ́n bọ̀ wọ́n ní okùn ọrùn òyẹ dìyẹ ẹni fà lọ́wọ́ ni ò yẹ ngbòwọ́ <laughs> wá sókùn mọ́rùn ẹdìyẹ tó wọ́n inú gbòrò àwọn yóò ẹ̀yìn wọ́n tó wọ́n

ẹnu wútúbà kan náà ní mọ́sálásí àgbà ìjàmá mùsùlùmí ó sí ọlọ́njọ́ yé wa o ọlọ́njọ́ yé wa o alìfíkò fi díì àgbọ́yé inú ẹ̀sìn ibi tàwọn yìí ló ti bẹ̀rẹ̀ dẹ́sìn rẹ̀ yé kò mọ́ sọ̀nù la'allahum yarji'un awáṣẹ́ mímọ̀ Ibrahim alayhisalam lẹ́gẹ́sì rẹ̀ dáwà rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bọ̀ lẹ́yìn rẹ̀ la'alla yarji'un bóyá wọ́n lè sẹ́rí padà sí ìlànà náà Ibrahim wa qawlu ta'ala al-imam rahimahullah ta'ala wọ́n tún mú ọ̀rọ̀ míì wá nípa ìtẹ́fin ilẹ̀ wípé ṣàhádà mùsùlùmí gbọdọ̀ dúó déédéé قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون <clears throat> نعم الاسم جاء آية من كما متموى رحمه الله ọlọ́run pa náà Muhammadu láṣẹ àwọn táa fún ní tíra Taurat táa fún tíra Injil pé wọ́n sí kọmúníkè ẹjẹ́ kí kọmúníkè old láàrin ara yìí sí ọmọlẹ́yìn ah, Musa ló pẹ́ra rẹ iwọna Isa ah, èmi náà ọmọlẹ́yìn Muhammadu náà lèmi náà èmi Muhammadu ọ̀gá ọlọ́run fi náà ẹgbẹ́ àwọn ànábì méjèèjì ẹlẹ̀ ń tẹ̀lé lóòótọ́ ẹjájọ jókòó ọ̀rá ń tebò ká lọ́rọ̀ lórí ìgbàgbọ́ ẹ̀sìn ìjà lọ́rọ̀ tààlẹ̀ ò ìkẹ́kàn bẹ tó so èmi àti yín so gbogbo so ká lè wa lórí nǹkan ila kalmatin sawa'in bainana wa bainakum in tó fàtí àyàyẹ ti sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ tánàbí náà fi ń àdírẹ́sì awon halukita yìí bẹ́ẹ̀ ni wípé Anabi Musa aleyhisselam àbí Uzair tí awon Yahudi n pè lọ́mọ Ọlọ́run tó sì jẹ́ kan Anabi Isa Anabi Musa Anabi gbà anabi Musa yìí Anabi Ọlọ́run ọba ni ju

alla na'uda illa Allah agbọ́dọ̀ sin kankan àfi Allah yahudi rẹ̀ ogbọ́dọ̀ sin kankan àfi Allah nasara rẹ̀ ogbọ́dọ̀ sin kankan àfi Allah musulmi náà ogbọ́dọ̀ sin kankan àfi Allah ìjá sí pé tó bá jẹ́ nasara léèyàn nasarani léèyàn àbí yahudi léèyàn àbúkú ẹ̀ musulmi tó bá ti sin nǹkan mí lẹ́yìn Allah níkà ń mara ọmọ lẹ́yìn àwọn ànábì ni ọta wọn ló jẹ lọ ẹ̀yàn bó mi lọ ní ìṣẹ́nú méjì ní islamu ó lè méjì ní súnà ní súnà náà ni súnà náà ni wá kásàrọ̀ ń kékúrò aláwò lóru onítàájúdì náà ni tó súnà irúgbò ti rí ẹni wà láwọn dáni náà àwọn anúkò kẹsẹ̀rọ̀ ló ń súnnà ẹsẹ̀ òsì rúó kúrò aláwọ̀ 1000 ah, ìwúyẹ̀ ẹsẹ̀ olówásẹ̀ orílẹ̀-èdè pọ́jú oníwọ̀lá ìkódà kò sí okò àjànú ń bẹ̀ mọ́kànlẹ̀ kásẹ̀rọ̀ náà ní kìsì máa ké lórí 1000 kúrò aláwọ̀ mo ti jẹ́ mùsùlùmí òdodo ìtọ́nà bá ti náà ṣe nínú ẹ̀sìn ló ti kí ni ló máa ṣe ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله odi kẹlẹ̀ kẹta tọ́lọ̀n pàná bí láṣẹ kó pé àwọn arútì cháàbù kalẹ̀ lé lórí ẹjájọ́ sí mítìn agbọ́ra wáyé níbòrò Madina yìí ẹ lè lémi kó ń lù ú èmi náà sì ní léyìn kó ń lù ṣùmọ́kájọ́ sọ àsọyí nípa ẹ̀sìn a sì jọ kílèmù wípé ẹ̀yin náà kílèmù kọmọ lẹ́yìn àwọn ya tèmi lẹ́yìn na. tó bá dípẹ́ àwọn ọmọ ìyá ti mú mọ́tán wá sí láyé o àwọn brothers mi mú mọ́ dáwà wọn o mú mọ́ legacy wọn legacy wọn tẹ́lẹ̀ ní gánbó mìírin ẹ lè dá ọ̀rọ̀ Isa Musa ẹ lè dàrú mẹ́bí Muhammadu lójú a ní sí nǹkan mí lẹ́yìn Ọlọ́run Ọlọ́run nìkan láàmà sójú méjì min dunillah apá kan wọ́n gbọ́dọ̀ mú apá kejì ní Ọlọ́run kéékèèké lẹ́yìn Ọlọ́run arbab jamu rob ẹnìkan wọn gbọdọ̀ nítorí pé wọ́n ti wá níjọsìn wọ́n ti ń fojú ẹni ọlọ́run wọn kó wá fà wọn kan dẹrú kò gbọdọ̀ sí o nǹkan yẹn ti dódi gbí sọ́dọ̀ wọn ni ẹni tí alàgbà bá sọ náà kò sí pé bọ́lẹ̀ ti rẹ̀rù ẹ̀rú burúkú nìkan jò ní ìjòwò ìtọ́jú ọdún márùn-ún náà báyìí sẹ́yìn ló sì ní òun ríran tí ipé kóhun kóhun sún níná jẹ́mọ̀ ah. ah. you uh, God told me I should burn you off ah, ọlọ́run mo dúpẹ́ mo jẹ́ mùsùlùmí o mùsùlùmí tó béèrè tán bá ní ẹsẹ̀ kan ní ẹ̀sìn ẹ̀dàkùn ẹ̀yìn àfáwà ibo láti lè rí ẹ̀rí ń tẹ́ ní ká ṣe yìí wọ́n ti sàlàyé ẹ̀fọn ẹni náà lọ́rọ̀ ànábì tó bá parí tó bá ti di wípé o lè rẹ́rìí fún àwa ẹni ọlọ́run láni ọsẹ́ ẹṣeun ṣéjà wà mẹ́ mú lọ́lúwa ó ti ránṣẹ́ sí ọ kó sùn yàn láàyè tó bá tẹ̀sí pẹ́ni náà ni jó dé ọ̀run àpáàdì náà kó tó wọ náà ó sì gbà lójú àwọn ọjọ́ tó kù wọ́n sì rán yàn pẹtrol ó lóun ó sùn àmọ́ kò ní jó pẹ̀lú miraculous power tí ń bẹ lọ́wọ́ òun ó sùn kò sì ní jó olúwa sọ fún pé kò ní jó ó sì gbára dúó ah, wọ́n sì dábẹ́ tó sí lára náà kò sì sá àwọn ọ̀dọ́ náà sì dúó ó sì sọ́nà sílá káwọn ẹ̀ tí wọ́n islam ẹ̀sìn làákàyè ó kọ́ mùsùlùmí gbọ́dọ̀ mọ́ níwájú kó mọ́ lẹ́yìn mọ́jọ ń sọ ọ́dọ̀dẹ̀ náà lábẹ́ ìsìláàmù ibo ló lọ tán wá létí odò yá kí làbá àti létí odò ṣé ó túbà júmọ́ àlèyàn ké létí odò ṣé ó túbà júmọ́ à ṣé ń bẹ ní ọṣẹ dúdú tẹ́ẹ̀fọ́ rí fún àwọn àfa náà lọ sókè odò létí odò bíbó mọ́sálásí ń kọ́ wọ́n ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ bẹ̀lọ́n fún wa léjì odò ah, àìgọ́ nínú Islam ẹgbọ́ àìsíkín àìgọ́ wọ́n ilélẹ̀ kò kàn kó láì má bèèrè kí ná lélẹ̀ wọ́n ilélẹ̀ kò kàn kó ó bẹ̀ ẹ̀dàkùnkílẹ̀ lélẹ̀ o ó wà kó àìmúyàn ṣẹrú nú ẹ̀sìn anábì ń bá wọn alùkìtàbí ń sọ̀rọ̀ yìí pé ẹnìkan ò gbọ́dọ̀ mí ẹ̀kan lẹ́rú ń sábá fẹ́ fi mí ṣe ẹ̀fí mí ṣe àìṣerú ẹ̀ arákùnrin kan jẹ́ Abu tí n bá ní gbàgbé nínú àwọn sallallahu alaihi wasallam sallallahu kírọ́ọ̀sì sí pàpà wà wà lọ́rùn ẹ̀ kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ẹlẹ́sìn yẹ̀wúdí ni ó pàpà ní kírọ́ọ̀sì sọ̀líbù àwọn yẹ̀wúdí lọ́rùn tó gbé sọ́rùn ń bò wá dọ́dọ̀ ànábì ànábì wá ní ìtàkọ̀dọ̀ ahbarahum ìtàkọ̀dọ̀ ahbarahum wa ruhbanahum arbaban min dunillah wal masih ibn maryam wa ma umiru illa liya'budu ilahan wahida لا إله إلا هو سبحانه عما يشركون أنا بواقع يعني عدي بن حاتم بن محاتم هو عن صفان نبي بدي ara o àmú ọlọ́lọ́run torí gbára yẹn ọlọ́run fi ń rìfìlì wípé àwọn Yahudi àti Nasara wọ́n mú àwọn àfá wọn

àyàtẹ̀ wá kà yìí ṣé kò mọ jẹ́ ìgbà pé ní àlẹ́jì wa ààfin wọn tó ní táwọn náà gbà pé ń jẹ́ ìjọsìn ni wípé ó forí balẹ̀ séèyàn ìyẹn nìkan là ń pè ní ìjọsìn ànábì wa ní ìtọrọ àǹkà hadal wasan òòsà ń bẹ lọ́rùn rẹ̀ yẹn yọkó ara góòdì ni wọ́n ti ṣe cross yẹn ní ń bẹ lọ́rùn rẹ̀ torí pé tẹ́gbà pé wà ní ìsọ̀ rádà tẹ́gbàwọn tí wọ́n believe nù kìíní yẹn <laughs> kò bá ti gbé kọ́nù báyìí you are protected bó ṣe ti rí láti gbà náà nìyẹn kìíní gbé sọ́rùn ìgbàgbọ́ tí wọ́n ní sí láti gbà ẹ sọ́rùn lóòótọ́ ẹlẹ́pẹ́ ìsìn wọn láwọn aṣáájú ní àwọn àfáàyí ẹlẹ́pẹ́ ìsìn wọn walakinnahum idha kanu idha ahalu lahum shay'an istahaluhu ṣùgbọ́nbà tẹ́ ń bẹ níbẹ̀ ńgbà náà táwọn olórí inú ẹ̀sìn ní àwọn àfáàyí tábá sẹ́yìn náà nígbà ni kó dàbò jẹ́ ìwọ̀ ọlọ́run ọba oníbẹ̀ẹ́ni wa idha harramu alayhim shay'an ìtọ́lọ̀ bá pè ní nǹkan ẹ̀tọ́ táwọn aṣáájú yúnẹ́ẹ̀sì àwọn àfáà yúnẹ́ẹ̀sì tó bá pè fún yín léèwọ̀ sáyìn náà nígbà wọ̀ ni wọ́n ní ni anábìrí ni gbogbo ẹni tó bá lòun tẹ̀lé nínú ìsìlámù wa pé ńlá ẹ̀sìn yíyọ tó bá ti pé ẹ̀sìn òfin ẹ̀sìn ń pè lẹ́sìn fún ọ tó ń tẹ̀lé ó sì náà nìyẹn ọ̀tọ̀ ní tọ́lọ̀ ọba sọ òdì kéjì ẹ̀ ló ń wá ń sọ fẹ́yìn ọmọ lẹ́yìn pé òkè máa ń ṣe ẹ̀yìn náà wá ń ṣe ẹ wá ń fi ìtẹ̀lé títí ẹ fi ń takò fẹ̀sìn ọlọ́run